إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم رب الله أترى صلاة فون أبو محمد صلى الله عليه وسلم أتما تسواج إن شاء الله لري إذن لك لتن القرآن الكريم لتن سورة الحج آية 49 أعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الناس إنما أنا لكم نظير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم قال الله سبحانه وتعالى lẹ́yìn ìgbà tí ó sọ nínú àyà tí ó ṣíwájú wípé ọ̀ka ayé mi ń kọ́rí ẹ̀tí àmọ́yé àwọn ìlú àmìlẹ́ ìtùláhà tèmi ọlọ́wọ́n bá ti mọ lọ́lára wọ̀ iye zọ́ọ́límẹ́tún nígbà tí wọ́n wúwà bùsí tí wọ́n ń ṣe tí ò bá tọ́lọ́wọ́n bá mú fún ma ha lẹ́yìn náà èmi ọlọ́wọ́n bá gbá mú ó gbá wọn mú lójijì wà iláyà lọ sí ọ̀dọ̀ mi ọlọ́wọ́n bá rẹ̀ ní ìpadà sí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wọn sọ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kó yẹ ayọ̀ nurse ọlọ́ni sọ fún wọn pé ẹ̀yìn èèyàn iná ma anàlẹ́kùn nàdírù mobin in tí mo jẹ́ fún yí òun náà ni olùkìlọ̀ ẹ̀yà mobin tó ṣe wí tó fojú hàn èyí tí ẹ ń béèrè lọ́wọ́ mi pé kí n ní kí ọlọ́wọ́ bá kó sọ ìyà kalẹ̀ fún yín eléyìí oṣù lọ́wọ́ tèmi ntẹ́mi jẹ́ sí yín òun náà ni olùkìlọ̀ ìyà tó fojú hàn ìyá ọlọ́wọ́ bá mo ń kílẹ̀ fún yín bákan náà ntí ọlọ́wọ́ bá fẹ́ mo ń ṣàlàyé ẹ̀ fún yín ṣùgbọ́n kẹ́ sọ fún mi pé ìrẹ muhammad sallallahu alayhi wa sallam sọ fún ọlọ́run ọba ipe kó tètè mú ìyá yẹn wá eléyìí ò sí lọ́wọ́ ti tèmi bẹ́ẹ̀ ni ìbèrè fún ìyá lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn ò ní kọ́lọ́run ọba mú wá lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ọba máa lọ àwọn èèyàn lára gẹ́gẹ́ bí ti anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ ipe ìnàlá láyò lè lè zọ́ọ́lì ẹni tó jẹ́ alábòsí ọlọ́run ọba máa lọ lára hátà ìdá àkàdàbò tọ́lọ́run bá bá gbá mú lábì fúlẹ́tìkò kò ní bọ́ńbẹ́ ọlọ́run ọba ò ní sọ́ọ́lẹ̀ gẹ́gẹ́ bí ta sọ fún wa lọ́sẹ̀ tó kọjá òun hùwà àbàjẹ́ òun ṣe nǹkan tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ń pọ̀ sí eléyìí ò túmọ̀ sí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ ìlọ́nilára lélẹ́yìí nítorí kí a lè bá pọ̀ sí i bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé ó dún nímọ̀ tí ọlọ́wọ́ bá fẹ́ kó ṣe ó ń kírun déédéé bẹ́ẹ̀ ló ń gbàwẹ̀ kò ṣe bọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá àwọn nǹkan tọ́lọ́wọ́ bá kọ̀ fún wa ó ń jìnà sí i ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ò tí ì dé ìyẹn ò túmọ̀ sí pé ọlọ́wọ́ bá ní ìkórira fún un ọlọ́wọ́n ọba fún yẹn náà ṣe àdánwò fún un náà ni bó ṣe fi ọrọ̀ ṣe àdánwò fún ẹni tó ń tako títí ẹ̀ ṣùgbọ́n ní tó jí onílàákàyè tó dẹ̀ jẹ́ ní ti ọlọ́wọ́ bá tó ṣàánú ní á wò pé n tí mò ń fẹ́ láyé the fact pé kò tí ì tẹ̀mí lọ́wọ́ kò túmọ̀ sí pé ọlọ́wọ́ bá ní kórìíra mi bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí pé ọlọ́wọ́ bá ń bínú sí mi lópin ìgbà tó bá ṣe rí pé nǹkan tí mò ń ṣe n tí ọlọ́wọ́ bá sí mi so yastik kan tá a fi mẹni tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí òun lẹni tó ń ṣe ti ọlọ́wọ́ bá yastik tá a fi mẹni tọ́lọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí ni ó ń ṣe ti ọlọ́run ọba fẹ́ nítorí tọ́lọ́run ọba torí pẹ́lú bí lè máa ṣe ti ọlọ́run ọba fẹ́ ní tó hàn sáwọn èèyàn ṣùgbọ́n kò ń ṣe torí tọ́lọ́run ló fi ń ṣe ó ń ṣe nítorí ọrọ̀ ayé kan ni ó ń ṣe nítorí kó ń wá ipò kan lọ́dọ̀ èèyàn ni ṣùgbọ́n ẹni tó ń wo lọ́ọ̀kan yóò ní máa allah àwọn ẹni ọlọ́run ni bẹ́ẹ̀ ni kò mọ̀ pé gbogbo tó ń ṣe yìí kò ṣe nítorí tọ́lọ́run ní nítorí ọrọ̀ ayé kan òun ló ń torí ẹ̀ ṣe ṣùgbọ́n ẹni tó ṣe nǹkan torí tọ́lọ́n ó ṣe ti ọlọ́wọ́n bá ní kó ṣe kódà kí ọrọ̀ kó mọ́ ti dọ́wọ́ rẹ̀ àbí tó ń fẹ́ ọmọ ni iṣẹ́ ni ìyàwó ni ọkọ ni kó mọ́ ti rí kò túmọ̀ sí pé ọlọ́run ọba ń bínú sí torí ẹ̀ tá wo ìtàn ẹni ìṣíwájú ní àwọn ànábì ọlọ́run ọba a mọ̀ rí àwọn àpèjúwe tó pọ̀ ṣùgbọ́n àdánwò ní fóun bóyá yóò dúró déédéé kébò jẹ́ pé ẹni tí ọlọ́wọ́n bá dọ ọ̀rọ̀ lù tó méèkì ẹ̀ gbóbu yẹpẹ̀ ó fẹ́ ẹ̀ lè dowó mọ́ lọ́wọ́ ṣùgbọ́n awùgbésí ayé rẹ̀ òun gan fún rẹ̀ wògbésí ayé rẹ̀ ó rí pé tí ọlọ́wọ́n ọba òun lòun ṣe irú rẹ̀ bẹ́ẹ̀ kó mọ́ dunnú ọlọ́wọ́n ń dán òun ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń lọ lára nítorí kí ìyá rẹ̀ lè bá pọ̀ ni lọ́lọ́wọ́n bá fi sọnù àwọn ayé tó ṣíwájú ó ní wọ̀nyẹ stáàjìlú nẹ́kẹ̀bì làbá wọ́n ní kó tètè mú yà yẹn wá sọ fọ́lọ́n kó tètè sọ yà yẹn kalẹ̀ fún wa ó ti ń tẹ́tì níwájú wọ́lá ní òkèlèfà lọ́wọ́ àdá ọlọ́wọ́n bó rẹ̀ ń ṣọba tí máa jàǹbá àdéhùn rẹ̀ tọ́lọ́n bá ti ní yà ń bọ̀ ìyà ń bọ̀ náà ni ṣùgbọ́n wa ìnàyà ọmọ ẹ̀ńdà rọ́bì kàkà nǹkan bí ẹgbẹ̀rún ọdún ni sọtọ́lọ́ba subhanahu wa ta'ala bá ní yati suma bọ̀ ìyá ti súnmọ́ kò in fact ni ó lè mọ́ de fifty years ó lè mọ́ de hundred years so ló fi jẹ́ pé ẹni tí ẹ̀sìn bá yé kò kí ń fi ọkàn balẹ̀ lórí ìyá ọlọ́run ọba ìgbésùmọ́ ní ìyá máa ṣẹlẹ̀ ní àti ìríyà látijọ́ yìí ọlọ́run ọba ni wàkà ayé mi ń kọrin ẹ̀ àmọye àwọn ìlú lóníranran àmìlẹ́jùlára tí mo fún lásìkò tí wọ́n múrara sínú anu wọn tí wọ́n ṣe àṣemáṣe tó pọ̀ wọ̀nyí ọ̀dọ́ limatulu ìlú tó ń ṣe àbòsí fún makastoa ìgbà tí mi ọlọ́wọ́ bá ṣe tán láti fìyà jẹ wọ́n mo fìyà jẹ wọ́n wọ̀nyí láyé ẹ̀lmọ́síìrì ọ̀dọ̀ mi náà lẹ́ni gbogbo ènìyàn padà sí ẹni tó ṣe tèmi ọlọ́wọ́ bá yóò padà sọ́dọ̀ mi ẹni tó kọ tí ikún tí yóò ṣe tèmi ọlọ́wọ́n bá yóò padà sọ̀dọ̀tọ́dọ̀ mi ọlọ́wọ́n sọ fún ẹbí wa muhammad sallallahu alaihi wa sallam ìpè kúlì ayọ̀ nas ẹ̀yìn èèyàn ìnáma analakun nadiru obin èmi ò jẹ́ nǹkan kan fún yín bí ó bá kí n ṣe wípé plain warner kémi kìlọ̀ fún yín tó bá wù yín ẹ ṣe tó bá wù yín ẹ má ṣe wàlẹ́dínà amánu àwọn tó ń lólùgbàgbọ́ òdodo wa amílù sọ̀rì heart tí wọ́n lè ṣiṣẹ́ dáadáa láhùn makfirotun ọlọ́run ní àforíjì ó máa jẹ́ tiwọn níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ṣe torí gẹ́gẹ́ bí ọmọ ènìyàn a lè ṣe ká má ní kùdìẹ̀kùdìẹ̀ kò sẹ́ni tó pàfẹ́kìtì tán ṣùgbọ́n nǹkan tí ó burú òun ni kéèyàn tẹ́rì sínú ẹ̀ṣẹ̀ ní tó burú òun ni kéèyàn tẹ́rì sínú àwọn ìwàkiwà àbí kéèyàn máa ṣẹbọ ló fi jẹ́ pé mùsùlùmí tó gbọ́n gbogbo ọ̀nà tí ò fi ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí ò ní wórogún pẹ̀lú ọlọ́run ọba ó gbọ́dọ̀ mójútó àárín yẹn púpọ̀ àwọn anábì ọlọ́run ọba wọn a máa tọrọ eléyìí gẹ́gẹ́ bí anábì ibrahim alayhi salatu salam tó ṣe sọ ó ní wàjúnúbù ní wàbá níyà aná abudul asnam eré ọlọ́run ọba o èmi àtàwọn ọmọ mi gbé wa jìnnà sí ìmọ̀ sòṣà rabbi ìnáwó ná alánàkàsí raminannas eré ọlọ́run ọba o àwọn òòṣà wọ̀nyí ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù nítawọn èèyàn ń ké pé ló sọ ọ̀pọ̀lọpọ̀ wọn nù bẹ́ẹ̀ ni anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam òun náà máa tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ó máa wọ sáàjì ọlọ́wọ́n ọba níbi ìṣẹ̀bọ pẹ̀lú ẹ̀ àwọn anábì ọlọ́wọ́n ọba nù àwọn ẹni ọlọ́wọ́n ọba nù bẹ́ẹ̀ ni àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ wọn ó jìnà sí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà kálukú sì máa ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan tó ṣe wípé kò bá a mú tó ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe pé wọ́n sin lọ́wọ́n ọba tán nígbàgbọ́ nú ọlọ́wọ́n ọba tán ṣiṣẹ́ dáadáa làwọn mọ̀kúrọ̀ tó àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn àwọn ọlọ́wọ́n bó ṣàforíjì fún wọn wọ́rísìkún kẹrí bákan náà àrísìkì alápọ̀nlé àrísìkì dáadáa yóò mọ̀ bẹ fún wọn ó lè jẹ́ láyé bí lọ́nà kan sí kejì olóhùn jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ ìpè ẹni tí mọ̀ ní bá rin lẹ́nu ọkàn ẹ̀ dáadáa arísìkì tó bá ń rí ọlọ́run ọbó ní kó mọ tó tí mọ́ bá rí lẹ́nu ọkàn rẹ̀ lànàbọ̀wá muhammad sallallahu alaihi wa sallam pé kọ́d aflaha man aslama wọ́rọ́sì kọ́ káfáfà wọ́kọ́ náà ọlọ́run bí máa tọ́ ó ní ó ti jèrè ẹni tó ṣe pé ó gba islam ìgbà gba islam yìí ọlọ́wọ́n bá wá fún un ní nǹkan tó lè tó wọ́kọ̀ náà láhùn mi máa tọ̀ ìtọ́lọ̀ fún yẹn ni ọlọ́wọ́n bá lè ní kó láyé ọkàn pẹ̀lú ẹ̀ olùgbàgbọ́ òdodo nìyẹn kò ń ṣe ni tí ó mọ ọ̀ràn júmọ́ nǹkan táwọn èèyàn ní olówó kan gun léyìí olówó kan kọ́lé léyìí èèyàn kan kọ́lé léyìí òun ló máa wọ pé á ah, gbogbo ọ̀nà tó bá gbà láà fún ẹni tí ó jẹ́ ni tó ní mọ́nì tí mọ́nì rẹ̀ nínú ọkàn rẹ̀ ẹ̀mí rẹ̀ ọlọ́run ni máa darí ẹ̀ síbẹ̀ yóò wá kúndùn pánlé owó káàkiri yóò kúndùn pánlé ọrọ̀ ayé káàkiri rárá díẹ̀ tó bá ń rí oúnjẹ ó ń mu ó ń ríbi sùn ó ń ráwọn ọmọ bọ́ níwọ̀nba ọlọ́wọ́n bó fún ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ débi pé tó bá rẹni tí ó ń lo gbogbo àwọn nǹkan míì ní àwọn yòdò yìí di ayé ni bí ìgbà téèyàn kan wá àwòrán lásán ni nǹkan yìí ò ní múvu ẹ̀ dépò pé kí ni yóò wá lọ sọ̀rọ̀ ẹ̀dìyàn yẹpẹrẹ ń wájú wọn lẹ́ni tó ń tọrọ lọ́wọ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò wò pé ọlọ́wọ́ bá fún ẹ ó fún mi náà ọlọ́wọ́ bó bà mí nú jẹ́ mò ń jẹ mò ń mú kò ní yẹpẹrẹ ara ẹ níwájú wọn eléyìí riskun karim àrísìkì alápàlélu àrísìkì tọ́lọ́n bá fún èèyàn tó dẹ̀ jẹ́ kéèyàn ní ayé ọkàn tí yóò jẹ́ kéèyàn máa lọ yẹpẹrẹ ara rẹ̀ tí yóò jẹ́ kéèyàn máa tójú bọlé káàkiri riskun karim eléyìí àrísìkì alápẹ̀rẹ̀ ni tó bá tún wá di john gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ọgbó tún wá fún wọn ní àrísìkì tó ṣe wípé yóò jẹ́ alápọ̀nlé tí ó tó wọn ní nǹkan tó ṣe wípé in tí wọn expect gan ni wọ́n tún wọn rí wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n dání ẹ̀tàn àlẹ́yìn hilaluha wọ́n dún lílẹ̀ kutufu àtẹ̀lílà òyìtọ́fù àlẹ́yìn bí a níyẹ́ tí mi fẹ́ dọ́tí wọn àkọ́wábí كانت قوارير قوارير من فضة قدر تقديرا ọlọ́wọ́ bá ń ròyìn gbogbo وما nǹkan tí àwọn ọmọ àjẹ́nà tí wọ́n mọ̀ gbádùn olóhùn jẹ́ pé ẹni tí ẹ̀sìn bá yé in tí ó jẹ́ tájẹ́ ti ẹ̀ gangan náà làlùkìyàmà yìí ayé tó ṣe ìṣẹ̀mí tó ṣe pé kò lópin ìṣẹ̀mí tó ṣe pé èèyàn ò ní kú níbẹ̀ ìṣẹ̀mí téèyàn ò mọ̀ bá lọ kò sí pé mo ti ń gbádùn mi ìgbádùn mọ́ kò sí pé nǹkan sáfẹ́rẹ́ kò sí pé ìbànújẹ́ kan so nílàáká yìí yóò máa ṣiṣẹ́ tọ alkiyama rẹ̀ yóò máa ṣiṣẹ́ tọ bóun ṣe fọwọ́ aljanna ṣùgbọ́n ní tí ò nílàáká yìí ayé nìkan náà ni ó wà mẹ́yà ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam lára àdúrà rẹ̀ òun náà ni pé ìrè ọlọ́run ọba látẹ̀jà ìdúnìyà akbara hamina wọ́lá mablaga ilmina ìrè ọlọ́run ọba o ṣe ayé ní tí ó mú láyà wa jù bákan náà kó má ṣe pé òun náà ni òpin ìmọ̀ wa àdúrà ńlá ni sọ́ni tí ọlọ́run subhanahu wa ta'ala tó bá fi ọkàn rẹ̀ rinlẹ̀ lórí ẹ̀sìn tó fún ní mẹ́ni ọlọ́run bó fún ní rizkun karim láyé bí tó bá tún wá di john gbendi alikiyama yóò tún ní rizkun karim rizkun karim láyé bí kò túmọ̀ sí wípé òun ni ó lówó ju gbogbo àwọn èèyàn lọ òun ni ó nọ̀rọ̀ ju gbogbo àwọn èèyàn lọ ṣùgbọ́n tọ́nà bá fún un náà yóò ní ayò ọkàn pẹ̀lú ẹ̀ ó dẹ̀ pọ́sibú kọ́ anabi ọlọ́run ọba ni bàbá rẹ̀ dawud omi ọ̀rọ̀ anabi ọlọ́run ọba ni ó dẹ̀ ń bẹ nínú àwọn anabi ọlọ́run ọba tó ṣe pé wọ́n mánéèjì jẹun náà ni ìtọ́lọ́run bá fún wọn náà ni bẹ́ẹ̀ ni anabi ọlọ́run ọba ni wọ́n ṣùgbọ́n àwọn ọba tí wọ́n ní yẹn náà ẹ̀kítánà òbí wọ́n yọnu pẹ̀lú ẹ̀ sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fún wọn ní riskun karim láyé bí tó bá tún jọ́ngbìn alkiyama náà yóò tún fún wọn ní riskun karim ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala walladhina sa'u fi ayatina mu'ajizin ọlọ́ọ̀ ní àwọn tí wọ́n ń ṣe nǹkan tó tako òfin àwọn ọlọ́mọba lẹ́ni tó fẹ́ kó àwọn olùgbàgbọ́ òdodo lágara lẹ́ni tó ṣe wípé wọ́n fẹ́ máa òpóòsì òdodo ọlọ́ọ̀ ní titi wọn náà ń bẹ ọláìka ashabu jahim àwọn ọmọ náà nìyẹn kọ́nàbà subhanahu wa ta'ala kí ó ní ara wọn torí pé ẹlòmíín bẹ láyé yìí torí àwọn yòdòyìn ti ayé yóò mọ oppose yòdòdò ni ẹlòmíín bẹ láàyè torí ipò tó ń lé yóò mọ tako òdodo ni yóò mọ tako ọ̀rọ̀ ọlọ́wọ́ bá eléyìí àmì orí ibú ni eléyìí àmì ìbínú ọlọ́wọ́ ni kí ẹ̀jẹ̀ ni tó ṣe wípé tá bá sọ ọ̀rọ̀ ọlọ́wọ́ fún wa kọ́ni tọ́lọ́wọ́ sọ ni wọ́n ṣí yan wa ama máa oppose ẹ̀ ìgbẹ́ tàwa ní ká máa lorú nǹkan báyìí sìn ẹ kò ní bá mu láwùjọ tuntun wa ẹ eléyìí takò àṣà àwọn òbí wa eléyìí takò kí ní ìlú yóò máa fi ọpọlọ yóò máa fi gbófin ọlọ́run padà nù irú nǹkan báyìí ni lára àṣàyè ìmọ̀ ṣiṣẹ́ láti lè fi ṣe mọ̀ájáza òun náà ni kó ìkagara báwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn èmi wá ní à tó bá ń ṣe tó ń ṣe ọ̀la ẹ̀wà mọ́tò ṣì gan olùfẹ́ dó sí tó fẹ́ dó ti súnà ó fẹ́ dó ti yàrá nàmísọ̀ ọlọ́sàn máa jẹ́ so yóò máa kó àwọn èèyàn yóò máa discourage àwọn èèyàn nípa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba eléyìí ìwà burúkú ni ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ni àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ náà kẹ́mi wọ́n mọ́ balẹ̀ ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ni àwọn tó ṣe wípé wọ́n ń ṣe ìgbìyànjú fi áyà tìǹà nípa òfin àwọn ọlọ́wọ́n ọba mọ̀ájísìn lẹ́ni tó fẹ́ kó àwọn èèyàn lágara òláìka sáàbù jẹ̀hìn àwọn ọmọ náà onírú àwọn èèyàn bẹ́ẹ̀ so ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn nǹkan yẹn tí ó mọ òpóòsì òfin ọba tí ó mọ òpóòsì ọ̀rọ̀ anẹ́gbẹ̀wá sallallahu wa sallam bá òpóòsì ọ̀rọ̀ ọba tá a fi a òpóòsì ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam a fi ọ̀rọ̀ mẹ́niyàn bíi titi wá afẹ́rinlẹ̀ eléyìí àdánwò to ń báwọn ẹlòmíì ẹlòmíì ó ṣe tán àti gbé àwọn àṣà tó ṣe pé àwọn kan ni won gbe àṣà yẹn kalẹ̀ ara wọn ni o se tán ti fi àṣà yẹn gbá alukurani dànù a àwọn bàbá wa ń ta bá lọ́wọ́ wọn ó takò nǹkan yẹn so adẹ̀lẹ̀ fi yẹn lẹ̀ subhanallah ọ̀rọ̀ ọlọ́run ọba takò ọ̀rọ̀ tí àwọn bàbá yín gbé kalẹ̀ ó wàá sọ ọ̀rọ̀ ọlọ́run nù ó àwọn bàbá yín àwọn tó ṣe wípé àtiwá àtàwọn àtàwọn tó ṣíwájú àtàwọn tó ń lẹ́yìn ọlọ́run ọba aláàlú dá gbogbo wọn àwọn amófin ọlọ́run ọba àásọ̀run àá fi àgbélé ẹ̀rọ títí wá a máa fi tì í dànù eléyìí ni asáàyù fi mọ̀ àjáza asáàyù fi àyàtìlá ìmọ̀ ṣiṣẹ́ nípa òfin ọlọ́run ọba ní bákan náà láti lè fi ṣe mọ̀ àjáza ìkó agara bá àwọn èèyàn tí wọ́n ń bẹ lórí òdodo sọlọ́wọ́n bá ní títí wọn náà ọláìka asáàbù jẹ̀hìn ọmọ náà ni wọ́n وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم الله سبحانه وتعالى أني أولون ما وما أرسلنا من قبلك من رسول أعدي وجيشك دي شواجوره wàlà nàbí yín bẹ́ẹ̀ ni àbánabi kan dìde ilà ìdàtàmánà alkọ̀ṣọ̀ ìtọ́nu fi omniyàtì àfi tó bá ṣe tàmánì kéṣọ ìtọ́nu kó fi nǹkan kan síbi omniya rẹ̀ àkọ́kọ́ kí ni nǹkan tá ń pè ní tàmánì ẹ̀kejì kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin rọ̀ṣúùl àti nàbí àwọn afẹ́sìn wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí rasul àti nàbí tara ń pè ní rasul rasul gbólóhùn larabawa ni ìtumọ̀ rẹ̀ lẹ́ni tá a ránṣẹ́ nàbí gbólóhùn larabawa ni ìtumọ̀ ẹ̀ náà lẹ́ni tó ṣe pé ọlọ́run ọba fún ní information tóun náà ń pass information yẹn fáwọn èèyàn nàbí yìí nìyẹn ṣé ìyàtọ̀ ń bẹ láàrin wọn eléyìí táwọn àfẹ́sìn tán fà láàrin ara wọn ni wọ́n mọ̀ pé ọlọ́mọba lo gbólóhùn méjèèjì nínú alukur'an olùrọ̀sù olùnàbí ṣùgbọ́n ta ló jura wọn lọ nínú àwọn méjèèjì so yìí tí àwọn àfa tẹnu wọn kò lé lórí òun ni wípé àbíkámi tọpọlọpọ wọn dúró lé lórí òun ni pé kúlù nàbí kúlù rọ̀súlì nàbí yìí ẹni tá a bá ti pè ní rọ̀súlù òjíṣẹ́ fọwọ́ nàbí yìí nàbíyù ni wàlẹ́sà kúlù nàbíyì ní rọ̀ṣúlá ṣùgbọ́n gbẹ́ ta bá pè ní nàbíyù kọ́ ní rọ̀ṣúlù kí wá ní ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn méjèèjì àwọn mínú àwọn àfáwa ní ànàbíyù òun lẹni tó ṣe wípé ọlọ́run ọba tó ránṣẹ́ ṣùgbọ́n kò fún tira wà rọ̀ṣúlù òun tó ṣe pé ọlọ́run ọba ránṣẹ́ ṣùgbọ́n fún ní tira ṣùgbọ́n eléyìí tá a bá wò ó lè má lọ bẹ́ẹ̀ nínú àwọn àwọn ẹ̀rí míì tó ń bẹ nìyẹn ká sọ pé ẹni tí à ń pè ní nàbí ilẹ̀ ni tí wọn ò fún ní tíra bẹ́ẹ̀ ẹni tí ọba fún ní tíra à á pè ní rọ̀ṣùlù so eléyìí ó lè má lọ bẹ́ẹ̀ bákan náà àwọn míì wọn á ní ànàbíyù olè tó ṣe yí pé ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala fún un ní wáàyí ṣùgbọ́n wàlẹ́ yóò mọ̀ pé tẹ̀blé ọlọ́wọ́n bò pa á láṣẹ wípé kó jíṣẹ́ yìí onínàbíyù rọ̀sùn lẹ́yìn tó ṣe pé ọlọ́wọ́n bá fún wáàyí wà omi rẹ̀ fi tẹ̀blé wọ́n ní kó jíṣẹ́ eléyìí náà ò lọ torí pé bọ́ọ̀lù ọlọ́wọ́n bó ṣe fún èèyàn kan ní wáàyí tí ó wà ní kó mọ̀ fi jíṣẹ́ ẹni tó jẹ́ àfáà lásán lásán tí ó kì í ṣànábí ọlọ́wọ́n ọba ó gbọ́dọ̀ jíṣẹ́ ọlọ́wọ́n ọba tó mọ̀ òfin ẹ̀sìn tó wá mọ̀ ó gbọ́dọ̀ jíṣẹ́ rẹ̀ káwọn àti ìsọ ẹni tó ṣe wípé ọlọ́run ọba tí ó ránṣẹ́ gangan àbí tó fún ní wáàyí gangan so eléyìí náà nǹkan tí ó correct ni sáwọn míì ní ẹni tó jẹ́ nàbí yìí o òun lẹni tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún un ní ó ní kó lo òfin ànábì tó ṣíwájú rẹ̀ òfin òjíṣẹ́ tó ṣíwájú ẹ̀ ẹni tó jẹ́ rọ̀ṣù òun lẹni tó ṣe pé òun ni wọ́n fún oníṣẹ̀rí àtuntun eléyìí náà kò lè lọ náà torí bí anabi adam alayhi salatu wa salam gẹ́gẹ́ bí tánàbíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa òun ni anabi àkọ́kọ́ so tabani nàbí yìí lẹni tí ó fi tirẹ̀ ní tó ṣíwájú rẹ̀ jíṣẹ́ ta ló ṣíwájú anabi adam alayhi salatu wa salam so ló jẹ́ pé eléyìí ọ̀rọ̀ àwọn afọ àpọ̀ lórí ẹ̀ náà alukur'an nílò anabi sọlá sàmúlò gbólú ṣùgbọ́n kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn méjèèjì eléyìí ẹnu àwọn afọwọ́fẹ́ kò lè lórí kálukú ṣe ìgbìyànjú láti sọ pé rọ̀ṣúlù nìyẹn báyìí nàbí yù òun nìyẹn báyìí báyìí ṣùgbọ́n èyí tó súnmọ́ jù wọ́n láwọ̀ òun ni pé ẹni tán pè ní nàbí yù òun lẹni tó ṣe wípé wọ́n gbé dìde láàrin àwọn èèyàn tó ṣe wípé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn tó ṣe wípé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tí wọ́n gbà ní ṣùgbọ́n rọ̀súùl tó bá pèèyàn ní rọ̀súùl ẹni yẹn ó ń bẹ láwùjọ tó ṣe pé àwọn tí ó ń takò wọ́n pọ̀ ń bẹ àwọn tó gbà fún náà wà bẹ́ẹ̀ làwọn tó ń takò náà wà ní àárín yẹn ó ń jíṣẹ́ fún àwọn yẹn so eléyìí òun ni tí àwọn àfáà míì tí wọ́n fi rinlẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ níta gbọ́dọ̀ mọ̀ ní pé gbólóhùn nàbí yìí ó yàtọ̀ sí gbólóhùn rasul sọlọ jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam níjọ́ kan ó fún èèyàn kan ní àdìkárù kan kó wọn ṣe ibi tó bá fẹ́ lọ sùn kó ṣe kó wọn ṣe àdìkárù báyìí so nínú àdìkárù yìí ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé wàbí wàbí nàbí yìí kàlẹ́ bí arsalta bákan náà mo mo nígbàgbọ́ nínú ànábì rẹ tó ṣe wípé èrè ọlọ́run ọba rán ìtànàbí fi kọ́ nìyẹn ṣùgbọ́n sábẹ́ yìí ìgbà tó ń padà ń ka ó ń ka fanabi anamisa allah salam ni kó ka nǹkan tí ó ń kọ́ ó wá ní wàbí rọ̀súlì kalẹ̀ di arsalta ó chéńkì gbólóhùn nàbí yẹn sí rọ̀súlì òun ló bí a lè lo interchangeably anabi wa ni ti mo kọ́ ẹ̀kọ́ yẹn wàbí nàbí yí kalẹ̀ di arsalta òun ni mo kọ́ ẹ̀ so ló jẹ́ wípé àwọn nǹkan tẹ́ bá kọ́ wa lófin ẹ̀sìn àbí ní àwọn àdúrà kástíìkì sí nǹkan tí tíra mú wa ó dáa fún wa torí pé ìtànàbì kọ́ wa a lè fi wé nǹkan táwa gbélé ẹ̀rọ fúnra wa ẹlòmíì olóhùn fẹ́ sàṣàlátù fún muhammad sallallahu alaihi wa sallam yóò wá lówó ka sọ̀látù fúrátì àbí wọn ó ka sọ̀látù tùnà jìnnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àṣàlátù táwọn èèyàn gbélé ẹ̀rọ fúnra wọn sọ̀látù ibrahimiya ìyẹn sọlátù tí ó ní ànábì ibrahimu nínú alahumma sọlẹ ala muhammadu wa alali muhammadu kama sọlẹta ala ibrahimu wa alali ibrahimu wa barik ala muhammadu wa alali muhammadu kama barakta ala ibrahimu fila alamina innaka hamidu majid asalatu anabi sọ lásán ní di kó àwọn sàbẹ ni nígbà tí wọn béèrè lọwọ rẹ pé bóòlù àṣì máa ṣe asalatu fún ẹ anabi sọ lásán kọ dákẹ lọ náà nígbà tó yá ló wá kéde ló gbórí sókè ló wá sọ fún wọn wípé ẹ mọ̀ sọ báyìí ṣùgbọ́n tánà bí kọ́ àwọn èèyàn yìí kọ́lọ́ọ̀bá kó ṣàánú wa ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lórí mi ò mọ́ ṣùgbọ́n mùsùlùmí tí ò mele ẹni kó ka sọ̀lá tún fati fún yín yóò ka ni kódà yóò tún máa dún un sí aláwọ̀ sọ́lé àlà ṣèyídìí náà wọ́n fa jẹ́lì máa abúlé ká yóò tún máa dún un sí ṣùgbọ́n ìdáná bí kọ́ wa gangan kò mọ́ torí pé àfáà rẹ̀ òfin ìtànàbí kọ́ wa òfin kọ́ ìtàfáà rẹ̀ fi kọ́ nìyí tí wọ́n gbélé ẹ̀rọ fúnra wọn téèyàn kan ní òun lálà àtànàbí wa báwọn nífẹ̀ẹ́ tètè lẹ́yìn nǹkan bíi one thousand two hundred years sẹ́yìn tànàbí ti lọ ànàbí wa báwọn lójúkorojú báyìí wọ́n á ní ìrẹ́ amọ̀ tìjáni mo fẹ́ fún ẹ ní àsàlátù kan tó ṣe pé àsàlátù yẹn ẹni tó bá ṣe iye ọ̀kan rẹ̀ gbogbo àsàlátù tán ṣe látìgbà tí ọlọ́run ọba tó ti dáyé títí di àsìkò yìí kò tó ní ládàá àkọ́kọ́ eléyìí gbólóhùn tó ń létí ni ipe àsàlátù kan bẹ téèyàn ó ṣe nísìn tí ó ju àsàlátù tí gbogbo àwọn èèyàn ti ń ṣe látìgbà tí ọlọ́run ọba ti dáyé lọ tó wá ṣe pé bó ṣe rí nìyẹn kí ló tánà bí òfin kó àwọn sọ̀hábà rẹ̀ tó wà nù láàrin yìí ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo láṣẹ mọ́ ṣẹṣẹ láti fún ẹ̀ dẹ̀nuwá yìí ti tán alukurani ti pé tó wá ṣe gbàdúrà sọ lásán ni ó mọ ayọ sí yàn kan tí ó mú òfin tuntun wá fún yàn àníbísọ lásán ó yẹ kó yọ sáwọn sọ̀hábà rẹ̀ tó wà nílá àlẹ́ nígbà tí wọ́n jọ ń fa àwọn kankan láàrin ara wọn ó yẹ kánábí lè yọ sí wọn wípé a ìtẹ́ fa yìí bó ṣe yẹ kó rí ni bó ṣe yẹ kó rí ni ṣùgbọ́n fún wọn lẹ́ẹ̀kan ṣe ọlọ́wọ́n ọba fún wọ́lẹ̀ kan ṣe ìgbìyànjú yẹn gẹ́gẹ́ bí àfa ẹ̀sìn kán wo láàrin ara wọn kán wo àwọn nusus àwọn text tó ti ń bẹ́ ńlẹ̀ kájọ wò láti sọ pé eléyìí ni tó correct sànàbí ò yọ sí wọn nírú situation bẹ́ẹ̀ ìgbà tí fatima rọjà láwàá àná tó wo pé òun ó jogun bàbá òun níbi nǹkan tí bàbá òun fi kalẹ̀ ni abubakar ni rárá anamsọ̀lá asálám ní àwa ànábì ọlọ́wọ́n ọba lánàá rọ̀sì níta bá fi kalẹ̀ wọn jogun rẹ̀ mọ́tàràkìnà sọ́dàkà níta bá filẹ̀ ní sọ́dàkà ni anabi sallallahu alaihi wasallam ó sọ eléyìí abubakar ọ̀dọ̀láwà ni nàrètì òun gbọ́ ṣùgbọ́n fatima ò gbọ́rọ̀ ilé nu anabi sallallahu alaihi so ó léyìí ó jẹ́ nǹkan tó fatima ń béèrè pé ogun bàbá òun kọ́ abubakar tó jẹ́ khalifa lẹ́yìn gbà ẹ̀ ó ní anabi sallallahu alaihi sọ báyìí so tó bá ṣe wípé nǹkan tí ó jẹ́ kínní ni anẹ́bísọ̀ lásán ló yọ sí fatima ìpè rẹ̀ fatima ìtànàbí sọ yẹn tí abubakar sọ yẹn bẹ́ẹ̀ ni ìtà abubakar sọ yẹn bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n fatima ò lánàbí yọ sóhun ó kàn gba information tí anẹ́bísọ̀ lásán tí abubakar ní anẹ́bísọ̀ lásán sọ and that's all anabi ló sọ fún ẹ ipe n tó ń fi kalẹ̀ kò ń ṣe nǹkan táwọn ọmọ òun ó jogún nǹkan gbogbo mùsùlùmí ni ànábì ló sọ yìí ó ti tán ó juwọ́lẹ̀ lórí information tí abubakar mú wa àmọ́ ànábì sọ aláwọ̀ sálámù yọ sí wọn so lórí ọ̀rọ̀ àjẹ khalifa àjẹ khalifa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni sókè ẹ̀kọ́ wá sọ fún wọn pé lẹ́yìn one thousand two hundred years lànàbì sọ aláwọ̀ sálámù yọ sóò nífẹ̀ẹ́ tètè lójúkórojú wá fóònù àṣàlátù kan tó yẹ pé ẹyọ ọkàn rẹ̀ ó ṣe dédé ẹni tó wá ka kùránì ní six thousand times a rí pé eléyìí ọ̀rọ̀ kìfìrí ni náà àsàlátì ìwálẹ̀ wà á rí ẹni tó pèrè ní mùsùlùmí ní ìwà jókòó tí ni yóò máa ṣe yìí tánà bí sọlá sàn tó fi kọ́ wa yóò wá gbèjù sílẹ̀ bàbá tiẹ̀ bílẹ̀mù ẹ̀ torí pálá ìmọ̀kan lòun ẹni tó pè ẹ̀ láàfáà tó lòun làáfáà rẹ̀ tó fi ń tí àná sọlá sàn tó kọ́ wa tó fi ilẹ̀ tó wá fi nǹkan téèyàn kan ní ànábì mú wá fún un ní fètètè lẹ́yìn àmọye ọgọ́rùn-ún ọdún sókè la fẹ́ lòdì lé òní pé ànábì sọlá asam sọ fún arákùnrin pé tí mo kọ ẹ oníwọ̀bí nàbí yí kẹlẹ́dì absalta oṣùwọ̀bí rọ̀súlì kẹlẹ́dì absalta so eléyìí sọ fún wa pé ìyàtọ̀ ń bẹ láàrin rọ̀súl àti nàbí ṣùgbọ́n kí ni ìyàtọ̀ yẹn gangan eléyìí ni àwọn àfa àtẹnu òkùnlé ṣùgbọ́n wọ́n gbà pé yàtọ̀ ń bẹ so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wọ́n máa absalna mi rasuli àwọn ọlọ́wọ́ bá ààrẹ òjíṣẹ́ ààrẹ òjíṣẹ́ kan wọ́n máa absalna mi rasuli wà lànàbí yìí bẹ́ẹ̀ ni ààrẹ ànábì kan ilẹ̀ ìdàtàmánà àti bó ṣe yí pé ńgbà tó bá tàmánà kí ni tàmánà ń bíbáyé eléyìí náà àwọn afá àtúnṣọ́nà méjì torí pé nínú èdè larabawa tamanna ó lè túmọ̀ sí kọ́ra kéèyàn kankan tamanna ó lè túmọ̀ sí wípé kéèyàn wíṣì ọ̀pọ̀lọpọ̀ gbà tá máa lo tamanna ni ọmọ ń tu sí wíṣì kéèyàn wíṣì nǹkan sọlọ́wọ́n bá ní àrùn òjíṣẹ́ kan wàlá nabiyin àti ànábì kan ilẹ̀ ìdàtàmánà àfi tó bá ṣe yí pé tó bá fi lè ń ka kéwú ìtọ́lọ́wọ́n bá fi rán tó bá ń ka alkọ ṣọ̀ìtọ́nù fi omi yẹtì èyí tó ń kà yẹn ṣọ̀ìtọ́nù yóò ju kankan sí yóò áàdì kankan mọ́ kò sánàbì kata rán tó wá ń ka kéwù àfi kí ṣọ̀ìtọ́nù ni kó fi nǹkan kan kún nǹkan tó ń kà ṣùgbọ́n torí pé ànábì ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní fayansakulahu mayo ti ṣọ̀ìtọ́nù in ti tó sọ sí ẹnu ànábì yẹn òun ọlọ́wọ́n bó yọ kúrò fọ́nmà yóò kíkìmù láwọ̀ àyàtì èyí tó jẹ́ ayò wọn ọlọ́wọ́ ọba òun lòun ó de kó rin ilẹ̀ eléyìí ó kọ́ sọ fún wa pé káti ẹ̀ fi àwọn ànábi lẹ̀ àwa tá a jọ́ mi ènìyàn ẹni àwa náà mọ̀ táwọn máa ń sí wa ni ẹlòmíì ó sọ̀rọ̀ ńgbà míì ọ̀rọ̀ yẹn tó bá sọ tán yóò ṣẹ̀ṣẹ̀ rántí pé ìsọkúsọ lòun sọ kò sẹ́ni tó ṣe wípé ó mórí bọ́m̀bì eléyìí nu ọmọ ènìyàn ni. tó ṣe pé tó wá ń sọ̀rọ̀ nígbà tó bá sọ tán ní òpin àìsọkúsọ ni èmi ó lè jẹ́ pé ìbínú ni ó mú sọ ọ̀rọ̀ yẹn tó bá wá sọ tán yóò máa pé ah, tó ń sọ yìí ò dá ṣètọ́nù ń lo mọ̀ ní lásìkò gbà wọn pé anábíwá muhammad allah sọ pé kò já ákì ṣètọ́nù ṣètọ́nù ó ní àrò sùlọ lọ ìròjúṣe ọlọ́run ọba àkànnì máa yẹ ṣètọ́n ṣé ṣètọ́n ń bẹ pẹ̀lú mi ànábì ní náà ó ń bẹ pẹ̀lú ẹ ó ní wọn àǹtí ìrẹ́ náà kò jùṣe ọlọ́run ọba jùṣe ọlọ́run ọba ní kànnì máa yẹ ṣètọ́n ṣètọ́n bẹ pẹ̀lú mi ilá àánà ní àlẹ́ yìí fọ aslam ó kàn yẹ pé ọlọ́run ọba ràn mí lọ́wọ́ lórí rẹ̀ ni fọ aslam torí náà èmi àmọ́ mórí bọ́ńbẹ́ fọ aslam àwọn àfa àwọn ní aslam that is fa aslama aw hatta aslama èmi á mórí bọ́ látara sẹ́lìmọ̀ yẹ́sìlámù àwọn afáà mi tún pé fa aslama ṣètọ́nù yẹn gbà fà fún mi ọlọ́run ràn mí lọ́wọ́ lórí ẹ̀ débi pé kí ni ó gbà fà ó juwọ́lẹ̀ fún mi àbí ọlọ́run ràn mí lọ́wọ́ lórí ẹ̀ débi pé kí ni mo máa ń borí bọ́ níbi àwọn nǹkan tó ṣe wípé ó bá ń tì mí lọ so kò sẹ́ni tí ò ní lára wa ó lè jẹ́ ìbínú ni ó mú yàn kó sí páńpẹ́ ṣètán ni ó wá bínú yóò kàn mọ́ sọ àwọn nǹkan mi tí ó yẹ kó sọ ó lè wá sọ tán kó ṣe pé kíni kí ṣètán nìyẹn wá fi lẹ̀ yóò wá ṣe kíni yóò máa rígrẹ́tì rẹ̀ ọlọ́run bá sọ yìí pé ó ra ẹgẹ́ bíi ṣètán ni tó sọ pé sọ fún ma anábìá náà pé ó fòr ṣe kẹfìrí fọlámà kẹfọ ìgbà tó ṣe kẹfìrí tán ni oníkọ́ ìníbàrí òní mi mẹ́rí o so ìyẹn kàn máa ra àwọn kìíní ẹ ẹlòmíì ó lè jẹ́ pé ọ̀nà ẹgbẹ́ òun mọ̀wé òun ti kàkà kúkà pòfẹ́sọ̀ lòun yóò kàn máa gbẹ yóò máa takò fi ọlọ́wọ́n bá ṣètọ́ ń kọ̀ǹtúrò ń gba ẹni ẹlòmíì ṣètọ́ ló dẹ̀ gbà mú ní tí ó mọ lo gbogbo ìgbésí ayé rẹ̀ ni ẹ bó bá gbọ́ tán táyọ̀ ọlọ́wọ́n bá yóò takò ni ṣètọ́ ó ti kọ́lé ó ti kọ́lé sí ọpọlọ tiẹ̀ gbogbo ọrọ ọlọrun gbogbo ọrọ anamsọ ọlọ́àsálàm ṣètọ́nà aṣọ fún pé kíni gbádàánù ẹlòmíì dẹ̀ ní pọ́ìntì kan ní ṣètọ́nà ó ti jẹ gàbálẹ̀ lórí ni tó bá yá yóò fi ilẹ̀ torí pé kíni òun náà ó dún nínú òfin ọlọ́wọ́n ọba dáadáa ọlọ́run sọ pé iná lẹ́rìí iná tákàó àwọn tó ń páyọ̀ ọlọ́wọ́n ọba tó ṣe pé wọ́n dúró ti òfin ọlọ́wọ́n ìdáhàmà sáwọn tó ìfúnmi náà ṣètọ́nì tàdákàrù fàyídáwọn mọ̀ tí ṣètọ́nù bá gbá wọn mú tátẹ́gùn ṣètọ́n bá fẹ́ sí wọn tàdákàrù ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n rántí fa ìdánwò sùúrù ojú wó clear wa ìlú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run sì fẹ́ dáadáa fún mi ṣùgbọ́n ẹlòmíì ní ṣètọ́nù ó jẹ gàbálẹ̀ lórí ni torí pé kí ni kò sí páyọ̀ náà bá lárẹ̀ ọlọ́run bá ní ìkwánu húnmí àmọ́ dúnà fìlgáyì sọ́mọ́lá ìṣòro ṣùgbọ́n àwọn ọmọ ni tó ti yóò máa ṣàlékún àìmọ̀nà àti ìsọnù fún wọn ní tó ṣe pé kí ni wọn ní jáwọ́ ń bẹ́ kọ́lọ́mọba kí ó yà wá ya ilé ṣùgbọ́n èèyàn ò lè mórí bọ́ ń bẹ́ àfi kéèyàn dún ní mọ́ ìjòkó dáadáa kéèyàn dún ní mọ́ àwọn ọ̀rẹ́ gidi ànímsọ lọ́sàn án mọ́ sọ án láti sọ ìbí ńlá mu mí náà tó fẹ́ mú èèyàn lọ́rẹ́ ayò dípò jẹ́ pé mú mi rìn ni ṣùgbọ́n èèyàn báyọ̀ kéèyàn rìn káàkiri ṣèitọ́nù ó máa lo ẹni ìyẹn láti lòyàn àwọn nǹkan tíṣe ìtọ́nu ti dà sọ́pọlọ títí ẹ̀ yóò mọ sẹ́ẹ̀lì ẹ̀ fún ẹ díka ah, díka mutí díka díka gbàgò kan díka ah, díka ṣe náà díka eh, díka musiga ṣe ìtọ́nu ó mọ fi sí díka ṣe bọ̀ ah, àṣà ìlú wa eléyìí eléyìí oró lẹ́nì eléyìí kìnnìkanì ṣe ìtọ́nu ó mọ fi torí pé àwọn èèyàn tó ń bá nínú ṣùgbọ́n tó bá ń bá àwọn èèyàn gidi rìn ní mú wá fún nímọ̀ràn òun náà nìkan tó bá tọ́lọ́wọ́ bá mu lọ́lọ́ba subhanahu wa ta'ala pé ayọ́ lẹ́dí náà mọ́nú takùlá ọ̀kúnú máa sọ òdìkè yìí ọlọ́run ní mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run ọba ẹ jẹ́ kó ṣe páwọn èèyàn olódodo èèyàn níbi ìmọ̀ọ́nì wọn lẹ̀ ń bá ní. ṣùgbọ́n èèyàn bá yàn kéèyàn rìn ní èèyàn bẹ́ni tó ń ṣẹbọ rìn òun náà padà ṣẹbọ ó ń bẹ́ni tó ń mutí rìn yóò máa mutí ó ń bẹ́ni tó ń ta tẹ́tẹ́ rìn yóò máa ta tẹ́tẹ́ ó ń bóní zìnà rìn yóò máa òun náà máa ṣe zìnà torí pé yóò influence ẹni anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ pé almaru aladini khalili falyanzu rahadukun man yu khali ọmọ ènìyàn ìṣẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ lòun ló mọ̀ ṣe kéńkálukú ìwé ẹni tí ó mọ̀ mú lọ́rẹ̀ kalára àwọn afa ó ní anil mari ilà tẹsàlù absa kọrìnà fọkúlù kọrìnì bí mọ̀kọ́rá ni yẹtẹ́jì wọ́n fẹ́ wádìí ń pe èèyàn kan ní láti béèrè ìgbé ẹ̀jọ́ ta ni ọ̀nà shortcut wà tó lè fi mọ orí èèyàn tó jẹ́ wọni tó ń bá rìn fọkúlù kọrin níbi mùkọ́rá ni yẹtẹ́dì ọ̀rẹ́ yóò máa ṣe kí ni yóò máa ni so kálukú wa la níṣọ ìtọ́nù lára la ní lẹ́gbẹ̀ẹ́ wa tó ṣe pé ó ń wíṣpà àwọn nǹkan fún wa ni wà iná ṣayatín la yòóhùn ilẹ̀ àwòlíyà ìlúdá ìlújáde lókùn ọlọ́run ní àwọn ṣayatín àwọn ṣaitán lórí la yòóhùn ilẹ̀ àwòlíyà wọ́n á máa fi nǹkan kí nǹkan sí ọpọlọ ẹ̀mí àwọn èèyàn títí wọn líyù jáde lóko nítorí kan lè máa bá ń jiyàn pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wà ní wọn àtọ̀tùmọ́wọ́m ìnákùn ìrànlẹ́múṣìlpọ̀ ọlọ́ni tẹ bá tẹ̀lé wọn ìnákùn lámúṣìlpọ̀ ẹlẹ́bọ ni yóò aya yìí sọ̀kalẹ̀ nígbà tí àwọn èèyàn kan wọ́n ń sọ ń bá wọn kan náà mùsùlùmí sọ̀rọ̀ pé èwo ni ànábì ń sọ fún yín ó ní kẹ́ ẹ mọ́ jẹ nǹkan tí tí wọ́n bá tí wọ́n bá dú ntẹ́ ẹ̀ bá dú okú nbete ẹ̀ lè jẹ́ okú nbete ta ló pa àwọn mùsùlùmí yẹn ní ọlọ́run ló gbẹ̀mí ẹ̀ èyí tí ẹ dún kọ́ ta ló pa wọ́n ní ẹ̀ náà ni àwa la pa ẹ̀ so ó ní kẹ́ ẹ mọ́ jẹ tọ́lọ́run pa bọ̀tí ntẹ́yìn pa ó lẹ́ lè jẹ́ ọlọ́run bá sọ àyàkálẹ̀ pé iná ṣayatín ẹ̀là yòhúrẹ̀ ìlà ọ̀lẹ́yà ìṣẹ́yìn ṣayatín wọ́n mọ̀ fi sí ọkàn àwọn èèyàn títí wọ́n ní ìyújáde lóko torí náà lè mọ ọba ẹnjìyàn sẹmi àní ẹ ẹ anabi musa anabi isa alayisalaatu salam ẹsibẹlẹ anabi ọlọrun ọba yẹn ṣùgbọ́n ọlọrun ọba ti sọ yìí pé ìnákun ọmọ ta àbúrò mi dún nílá sọbù jahannam ẹyin àti gbogbo ntẹ ẹ bá ń sìn lẹyìn ọlọrun ọba ẹjọ wọ náà ni àti àwọn kan náà sí anabi isa ó túmọ̀ sí pé àtànabi isa àtàwọn náà ó jọ wọ náà ni wọ́n mú ṣùgbọ́n ìtayà yẹn sọ́ńbẹ̀ yẹn òun ni àwọn kẹtàwọn èèyàn ń sìn yàtọ̀ sí ọlọ́run tí wọ́n gbà pé kán máa sin àwọn kò ń ṣe bí àwọn ẹ̀nẹ́bí ọlọ́run ọba so ẹlòmíì mùsùlùmí tó ṣe pẹ́ sí ò bá yé wèrè kọ́kàn wọnú alukurani yóò ló ń fẹ́ ṣe kí ni òun fẹ́ ágí pẹ̀lú ẹni wa ni ṣèbáyà yìí sọ báyìí nú alukurani yìí ìgbà tó òun ó dẹ̀dẹ́ sí mọ̀ tí nǹkan òye yóò máa mọ gbọ̀n káàkiri òun nìkan fi nìkan fi ń sọ kíní kan ní pé ẹ ọlọ́run ọba dárúkọ anabi isa alayhi salatu wa salam nínú alukurani ní iye ìgbà báyìí ó dẹ̀ dárúkọ anabi muhammad nu alukoran ní iye bàbá so iye ìgbà tọ́lọ́wọ́ bá dárúkọ anabi isa yẹn ó pọ̀ ju tó dárúkọ anabi muhammad sọlá definitely ni ó túmọ̀ sí pé ẹ̀sìn nasaraniya òun ni ẹ̀sìn nìyẹn shaitan ó fi ṣe ọpọlọ ẹnìyẹn ó sẹ́lẹ̀ fún àwọn èèyàn lẹ́yìn jáde lóko ṣùgbọ́n mùsùlùmí tí nǹkan bá yé aṣọ fún wípé òkè bẹ́ẹ̀ ni ọlọ́run bá dárúkọ ìbìlísù nínú alukura ṣaitan nínú alukura ní àmọ́ èyí tó pọ̀ ju anabi isa lọ so ìdán ó yẹ ká máa sin kíni ẹ̀sìn ṣètọ́nù tí mùsùlùmí yẹn náà bá understand torí pé nǹkan tó mú wa ní evidence ni bóòlù ọlọ́run dárúkọ èèyàn kan ní alukur'ani ju èèyàn kan lọ ó ṣe túmọ̀ sí wípé ẹni tán dárúkọ yẹn ẹ̀sìn ẹ̀ ló correct ṣèbí kùránì tó fẹ́ mú ẹ̀ náà ló sọ pé lakọ̀tí káfàrà lẹ́rí náà kọ́ọ̀lù iná láàfáàdìsọ́láàfá ẹni tó sọ pé mẹ́ta lọ́kàn kẹfẹ́rí ni lakọ̀tí káfàrà lẹ́rí náà kọ́ọ̀lù iná láwọ́lùmọ̀sí àwọn agbẹ́pẹ́ ọlọ́wọ́ bá nímọ̀ so ọlọ́wọ́n dárúkọ ànábì ìsá kí ló ń sọ ń pa rẹ̀ òun ló mátà ó dárúkọ ṣaitan kí ló ń sọ ń pa rẹ̀ so ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó dé ká mọ̀ wípé wà má arsalna min rasulin wà lànàbí yìí ilà ìdá tamanna alfa ṣaitan fi hùn níyàtì ọlọ́wọ́n bá ní àrán rasulu kan bẹ́ẹ̀ lè nàbí yìí kan ilà ìdá tamanna àfi tó wá ṣe pé tó bá ń ka nǹkan alfa ṣaitan fi hùn níyàtì yìí ṣaitan yóò fi nǹkan míì sí i lẹ́nu fàyànsàkò lọ́hùn máa yóò kí ṣaitan ní tí ṣaitan fi sí lẹ́nu ọlọ́wọ́ bó parẹ́ kò ní jẹ́ kí nǹkan yẹn dúró ni torí pé kí ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ìtọ́lọ́wọ́ bá fi ràn kò gbọ́dọ̀ mísì papọ̀ mọ́ nǹkan tí ṣaitan mú wa àbí ọ̀rọ̀ ẹlòmíì ló fi jẹ́ pé alukoran tó bá ń sọ̀kalẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn conditions tí a wà tí quran bá ti dé oníbi anamisọlá sangba míì yóò mọ làágùn gan ní ọjọ́ tó tutù mú gan yóò mọ làágùn ní ọjọ́ yẹn táwọn sáré bá ti rí ọtí mọ̀ pé jùbìlì ti dé nìyẹn alẹ́ ìsọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó ṣe pé òun kọ́ tó bá wá ń ka àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́mọ bá ń sọ wípé ṣèitánù lè wájú kó sọ nǹkan míì tó ṣe wípé jùbìlì sọ fún ṣùgbọ́n nǹkan yẹn ọlọ́wọ́n ọba ó parẹ́ kò ní jẹ́ kí nǹkan yẹn stay èyí tí jẹ́tọ̀ ọlọ́wọ́n ọba òun ni ó stay so ìtumọ̀ kan ní nínú ìtumọ̀ tí àwọn àfa tí wọ́n fún ilẹ̀ ìdá tamanna yàní ilẹ̀ ìdá kára alkasọ̀ ìtọ́nù fi omniyàtì fi kìrọ̀ àti níbi nǹkan tó ń ka jáde fayansakulahu ma ìpè ṣọ̀ìtàn ìtì ṣọ̀ìtàn tó ṣe wípé ó ń fi sí ẹnu yẹn ọlọ́wọ́n bó yọ kúrò fún mayọ́ láwọ̀ àyàtì èyí tó jẹ́ tọ́lọ́wọ́n bá gbẹgbẹ́ ọlọ́wọ́n bó di kíyàn rẹ̀ wallahu alimun hakim ọlọ́wọ́ ọba ọlọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan tó jọba ọ̀jọ̀ mọ́ ara àwọn àfẹ́sìn tí wọ́n ní tamanna yìí ìtumọ̀ náà ni pé kí ni ó wish that is tí ànábì ọlọ́wọ́ kan bá ń wish yìí pé kí àwọn èèyàn kan mọ̀nà kan gbódodo ṣetán yóò máa fi nǹkan gbá wish ẹ̀yẹ dànù káwọ àwọn àfọwọ́mọṣẹ́ wá sí fún wa táfà mi ò fẹ́ lè mọ sunkún gan-an torí pé kí ni owó báwo èèyàn ṣe ń rárá nínú àrùn gẹ́gẹ́ bí tọ́lá wọn bá sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam wàlá alaka báàkì ọ̀nàfṣà kàlá àtàrí in lam yuminu bi adal hadithi asafa ọlọ́run ìrìn ànábì ó fẹ́ ẹ lè ṣe rẹ̀ ẹ lè ṣe lórí ọ̀rọ̀ àwọn tó ń ṣe wáàsù fún ó fẹ́ kú ní bànújẹ́ nítorí pé kí ni wọ́n gbà tó ń sọ olóògbé pé àfáà tó ń ṣe wáàsù fáwọn èèyàn táwọn èèyàn ò anabi inú àrẹ sọ́láàtù wasalam ọlọ́run bá fún lẹ́mí gúngùn bó ṣe fún àwọn èèyàn rẹ̀ lẹ́mí gúngùn náírà 50 years ló fi ṣe wáàsí láàrin wọn ọlọ́run wá ní wọ́n mahamana ma ìlẹ̀ kọ́lí èèyàn díẹ̀ ló gbà fún èèyàn díẹ̀ ló gbà fún so anabi, anabi muhammad sallallahu alaihi wasallam ó ṣe gbìyànjú pé káwọn èèyàn lè gbọ́ òdodo ṣùgbọ́n ọlọ́run bá ní àìgbà fún ẹ tọ́pọ̀lọpọ̀ ògbà fún ẹ kò ń ṣèwọ nìkan bí wọ́n ṣe ń wíṣì káwé èèyàn gbà ní sọ ìtọ́n náà ń wíṣì pé kí ni kí wọ́n mọ́ gbà so yóò lọ túrú àwọn ọmọ ogun rẹ̀ bí wọ́n ṣe ń sọ òun náà wọ́n mọ̀ sọ nǹkan mi ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ó ní wàkàdálìkà máa tàlẹ̀dínà min kọ́bìlì nù rọ̀súlì ilà kọ́lù sáhírù náà mọ̀jìnù ọlọ́wọ́ ní òjíṣẹ́ kò ní wá wá bá wọn tó síwájú lọ ilà kọlu sáhìrù náà mẹ̀ṣùn àbíkan sọ wípé kí ni ànábì wo lẹ́ nísinsìn òjíṣẹ́ wo lẹ́ nísinsìn sáhìrù òpin náà lélẹ́yìí o tẹ́bá ti nísinsìn ẹnu ẹ dùn yóò kó yín rógá lọ so gbólóhùn tán bá sọ yẹn sáhìrù òpin náà ni àwọn ọmọ ọba mọ túká àwọn ìyàwó mọ túká wọn ní nísinsìn àwọn ànábì ọlọ́ba àwọn mẹ̀ṣùn eléyìí wéré ni èyàn sọ pé èyàn kan mú information wá fún ṣẹ́yìn rẹ́ni tó mú information wá fún ni mẹ̀ṣùn ọlọ́wọ́ bá ní àtàwọ̀ sọ òbí ọlọ́run ni, ṣé àwọn tán ti lọ yẹn àtàwọn àsìkò títí ẹ ṣé wọ́n jọ ṣe mítìnì lórí ẹ̀ ni ìpè ẹ̀jẹ̀ kájọ wọn sọ báyìí fún wọn ni ká mọ̀ kùn wọ́n wèrè ká mọ̀ kùn wọ́n lókìdán ọlọ́run ní bálò kọ́mù tọ̀hún ìjọ olùkọjá àlà ni wọn so nǹkan tí ó ti rinlẹ̀ ni ẹ nírànà bí ọlọ́run ọba kan kó ṣe wá sí òjíṣẹ́ ọlọ́run ọba kọ́lọ́run ọba ran sáwọn èèyàn ìpè kó ṣe wá sí fún wọn ni àfikán òpósì ẹ̀ anabi musa alayhisalatu salam anabi isa anabi muhammad sallallahu anabi nuhu alayhisalatu salam gbogbo àwọn òṣìṣẹ́ wọ̀nyí wọ́n bá ti ń ṣe wáàsí wọ́n máa òpóse ẹni ìjọ fi ń pè wọ́n ní rusul náà nìyẹn that is wọ́n máa òpóse wọn ilẹ̀ ìdàtàmánà alkọ̀ṣọ̀ ìtọ́nu fi ń tó wá ń wíṣì káwọn èèyàn gba òdodo alkọ̀ṣọ̀ ìtọ́nu fi ń níyàtì ṣàìtọ́nu ó máa ju nǹkan míì sínú tó ń gbà lérò yẹn ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa fẹ̀yàn sàkùlá ọmọ yìí kì ṣọ̀tàn in tí ṣọ̀tàn ń fi ọlọ́wọ́ bó mọ̀ parẹ́ àwọn àmì yóò mọ̀ mọ̀nà tú rẹ̀ wọ́n mọ̀ mọ̀nà pẹ̀lú ètò jẹ́ òdòdó àwọn afá mi tù báyìí bẹ́ẹ̀ làwọn afá mi sọ wípé kò ń ṣe títa kọ́kọ́ ta sọ wípé ànábì máa sọ ọ̀rọ̀ tíṣọ ìtọ́nu máa fi sí ọnu rẹ̀ jáde wọ́n ní kò ń ṣe pé ànábì ló máa sọ ànábì ka the right thing ṣùgbọ́n ẹni tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ òun ó gbọ́ nǹkan míì tó yàtọ̀ sí tánàbí kàjáde àwọn afáàmì tù báyìí that is anabi aka nǹkan tó ráìtì jáde ṣùgbọ́n nǹkan tó jáde tó ráìtì tó jáde yẹ ṣètọ́nù yóò fi sí etí ìgbọ́ àwọn tí wọ́n ń gbọ́rọ̀ yẹn nǹkan míì in addition so ló fọ́ tó jẹ́ pé súra tí a mọ̀ sí súra tó nájùmí ìgbà tí a sọ aláàsán tó ń kà ibi afaraitum lata wal uzza wa manata thalithata al ukhra ẹ̀rí aláàtì yẹn látù ṣáyín látù tẹ́ ń bọ̀ wal uzza àti uzza àti manat athalithatal ukhra àti manatu náà tó jẹ́ so ìgbà tánà sallallahu alaihi wasallam tó ń ka áyà yìí gbólóhùn kan wá wá tó ṣe pé gbólóhùn yẹn àbíbí fọ́ọ̀kadà sọ́sọ́ gbólóhùn yẹn alimami bukhari àtàwọn afá aládìí fi so wọ́n nígbà tó ń ka àyà yìí àwọn kẹfẹ́rí mẹ́kà náà wà nbẹ torí pé mẹ́kà ló ti ń ka àyà yìí ni ànífọ̀ lọ́sìnbà tó wá parí súrà yẹn ó ṣe ìforíbalẹ̀ àtàwọn kẹfẹ́rí náà gbogbo wọn wọn foríbalẹ̀ pẹ̀lú ẹ̀ kẹfìrí náà forí so kí ló ń ṣẹlẹ̀ so nínú ẹgbàwá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ṣáájú tí wọ́n ń bẹ lórí rẹ̀ wọ́n ní wọ́n gbọ́ gbólóhùn kan lẹ́nu ànámísọ̀lá asálámù òun náà ni pé kí ni tilka gara ní ìkulẹ̀ ọ̀la wà ní ṣẹfàáta òun náà tó tajà àwọn màláìkà tí wọ́n ga nìyí tán fi ga jùlọ ìṣìpẹ́ wọn nǹkan tí à ń ro kan ni àmọ́ nísìnyí kéèyàn lọ sí. Si, ibi táwọn èèyàn ti ń bọ ẹbọ pé ẹbọ yín ìyá ah, àwọn ẹni re ni wọn kìnnìkan ni wọn nǹkan kan mọ́ra wọn ni so ní ìparí nìyí kí wọn á forí balẹ̀ ṣàǹpá wọn tá à ń ṣe wáàsí fún tá bá ti di pé ẹ̀sọ̀ nǹkan tí àwọn náà ń ṣe nìyí wọn á bìlù pé kí ni àwọn ti jọ papọ̀ ọ̀rẹ́ ti pàdé bí wọn mọ̀ sọ̀lá sálám ipe kí ni díkàjọ mọ̀ ṣe nǹkan yìí náà ó ní ìdíkà mọ̀ takora wa ká yọ síra wọn ọlọ́run wọ́n dúró láwùjọ ìdí inú ọ̀hún wọn kò compromise káwọn náà lè compromise ọlọ́ba subhanahu wa ta'ala ni wájú lọ tẹ furun kàmàkàfọ̀ fàtàkùnú sáwà ó wù wọn kó ṣe yí pé kó di kẹfìrí báwọn náà ṣe jẹ́ kẹfìrí sódà tẹ́lẹ̀ jẹ́ kankan náà ṣùgbọ́n ọlọ́wọ́ bá ti kìlọ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam oníwàlá tẹ́rkánú ilẹ̀ lẹ́dínà dọ́làmù àwọn alábòsí yẹn má fi sọ́dọ̀ wọn o fatamasakumu náà tó bá ṣe ìyá ni ó jẹ́ ti gbogbo yín ni ọmọ alákùnrin dúnilamin awliya kò sẹ́ni tí ó dáàbò yín bí yọ ọlọ́wọ́ bá sọ́mọ́lá tó sọ̀rọ̀ so eléyìí nǹkan tán expect yẹn bàtà níbi sọlá sẹ́mi tó wá ń ka súra yìí ibi àfàrà ìtumù láta lọ́sà wà mẹ́rin náà sáré sẹ́tẹ̀lì ókòrò so gbólóhùn yìí wá wá ibi tí kàlgàrà ní kulẹ̀ ọ̀la wà iná ṣẹfà áta ònà làtúrtajà gbólóhùn yìí wá sànàbì ló sọ gbólóhùn yìí nígbà tó ń ka áyà yìí tó ń ka súra ìṣóhun ló sọ gbólóhùn yìí gbà tó mention láti ọ̀zámà náà ti tán ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àṣáájú wọn ní òun ló sọ ṣùgbọ́n àwọn àfa mi ni ah, eléyìí ò bá làákà ìbùkún rẹ̀ bá kura báwo la anábì orí sọ orúkọ bẹ́ẹ̀ so anábì kọ́ ló sọ ṣùgbọ́n ìgbà tó ń ka the right thing ṣèitán ó fi sí etí ìgbọ́ àwọn tẹ́ ń gbọ́rọ̀ ipe àníṣọlá sálámù yin àwọn òòṣà wọn ó kù wọn ní tíkàlì zara ní kùlùrùlà wa ìnà ṣẹ̀fàátà òun la tó tẹ̀jà àwọn àfáàmì so tó túmọ̀ sí pé kí ni àkìrá àyẹn kíka nǹkan yẹn náà ló ṣì ń tọ́ka sí that is tó bá ka nǹkan ṣèitán ló fi sí ẹnu rẹ̀ tí ó kà jáde àbí ṣèitán ló fi sí etí ìgbọ́ àwọn tó ń gbọ́ tí ó gbọ́ngbọ́kúgbọ̀ so àwọn àfáà míì wọ́n dó lórí pé ń hmm, ṣèitán ló fi sí etí ìgbọ́ àwọn tó ń gbọ́ tí ó gbọ́ngbọ́kúgbọ̀ kò ń ṣe pé ṣe ìtọ́nù fi ṣe ẹnu ànábì ọlọ́wọ́n ọba tí e sọ ìsọkúsọ ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ àfa àṣàdúró fún ẹnu ànábì ọlọ́wọ́n ọba gangan ni torí pé kí ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n ọba yóò yọ èyí tí yóò kì í ṣe tiẹ̀ yẹ yóò yọ kúrò èyí tó jẹ́ tiẹ̀ yóò fi rinlẹ̀ sọgẹ́rù jẹ́ pé àdámọ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí n ta ti tì síwájú onípẹ́sọ ìtọ́ yóò máa ṣe kí ni yóò máa spẹ́ṣì wá lọ́nà ni olófà tó fi jẹ́ pé ààrí ẹlòmíà ní ọlọ́mọdé ṣì wá gbọ́yé èyí ó sọ nǹkan mi bọ́tẹ́lómi yóò mọ̀ lọ sọ nǹkan mi ó gbọ́n pé ṣaitan ó ti fi sí etí ìgbọ́ ẹni tó ń gbọ́ ọ̀tọ̀ ní tẹ́nìyẹn sọ ẹni tó dẹ̀ sọ̀rọ̀ kan fúnra ẹ̀ náà ni òun náà lè ṣe mistake ìyẹn lè fẹ́ sọ pé ọlọ́run ó ṣe kinní kan kó ní ọlọ́run ò ní ṣe nǹkan mi dẹni tó bẹ ka kúlẹ̀ ayọ́ alikafirun dẹni kúlẹ̀ ayọ́ alikafirun àbúdù má ta àbúdù sọ pé ẹ̀yin kẹfìrí màá sin tẹ̀sìn wàhálà sin tó mẹnu alukọ́ ni pé láà àbúdù má ta àbúdù nǹkan tá a máa ń ṣẹlẹ̀ sí wa ni tó ṣe pé ọ̀tọ̀ ni tá a fẹ́ sọ ọ̀tọ̀ ni tíṣọ ìtọ́n tí ó ní ká sọ jáde ṣé irú nǹkan bẹ́ẹ̀ lè apply sáwọn ànábì ọlọ́run ọba ọ̀gọ̀rọ̀ àwọn apply ṣùgbọ́n ọlọ́run ọbó correct yẹ sanukiru kẹfà ọlọ́run ni a máa kà á fún ẹ tó ní gbàgbọ́ ilà masha allah àfikún ọlọ́run bẹ́ẹ̀ kó gbàgbé lókù ìnáwó yà àlàmù jára ọmọ yà fà òun ló mọ tó pamọ́ àti tó ṣe kí ni nǹkan tí ó jẹ́ kọ́kọ́ so yàtọ̀ tó ń bẹ láàrin àwọn àtàwọn anábì ọlọ́run ọba ni pé ọlọ́run bó kọ̀rẹ́kìtì táwọn anábì ọlọ́run ọba sì sọ àbí tán bá ṣe mistake lórí awa a lè mọ́ rí kọ̀rẹ́kìtì ni kó ṣe pé ẹlòmíì ni ó padà wá kọ̀rẹ́kìtì wa lórí ẹ pé agbọ́wọ́ àti àfọ alágbẹ́yà báyìí wọ́n sọ báyìí báyìí báyìí nǹkan yìí ò kọ̀rẹ́kìtì ni ìbá náà ní kí ni àṣìwí ò tó àṣìgbọ́ àyíkò náà máa ń sọ sẹ̀mí ah, a ní ẹ̀bí ẹ̀bí ìtọ́mọ́mú alápèjú ìwọ̀n á ní gbàtà wà nù gbúgbúrú tá ń jẹ bàálù ó fẹ́ sọ pé gbàtà wà nù bàálù táwọn jẹ ó ní wà nù táwọn ṣe jẹ bàálù so eléyìí ẹni tó ti gbọ́rọ̀ yẹn nà pé tó fẹ́ sọkọ́ yẹn ni ó lè kàn kó sí so ṣó lè ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́wọ́n ọba ó lè ṣẹlẹ̀ náà torí pé jùbìlù ń kà á fún níbi tí òun náà ti ń gbìyànjú àti kà á ṣètọ́n lè ṣe kí ni ó lè ọ́ta recitation rẹ̀ kó fi nǹkan míì sí so àwọn afá ọ̀pọ̀lọpọ̀ afá aṣáájú ní eléyìí bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ó ní iná náà nazalna dhikra wa iná láwùlà àfòrò àwa la sọ ìrántí ìkalẹ̀ àwọn rẹ̀ láàdáàbòbò rẹ̀ ní so tí kankan bá fẹ́ ṣẹlẹ̀ Ni alteration nínú alukur'an ọlọ́run ọbó tú àṣírí ẹ̀ síta olùwẹ́ gbogbo àwọn tí wọ́n ń wò pa àwọn fẹ́ yí alukur'an padà wọ́n lè rí yí padà wọ́n bá ti ń ṣe e, e, e, ìmọ̀ràn tán jòkó tán pètèpèrò láti ṣe ọlọ́gbó mọ̀ expose wọn torí pé ọlọ́run bá ní iná náà zanna dhikra wa iná la ula hafudu dájúdájú ọlọ́run bá la sọ àdhikra alukur'an yìí kalẹ̀ àdèmọ̀ dáàbò bò rẹ̀ ni so abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó lè wa kún ní àgbọ́yé nípa ẹ̀sìn rẹ̀ kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó má ṣì wá lọ́nà gbogbo nǹkan tí ṣètọ́n tó lè fi sí ọpọlọ àwọn èèyàn tí ó di kama òpózi òdodo kọ́nà wa subhanahu wa ta'ala kó wọ́n fi ṣe ànáwó fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala wa alihi wa sahbihi ajma'in subhanaka la wa bihamdika ashhadu an ilaha anta astaghfiruka wa